ó tẹ́kẹ̀ yá náà tó bá ṣe wípé òfin skul tó bá lọ bá sọ pé ẹni yìí gangan ló gbọdọ̀ sí fúnra ẹ gbọ́ mi yé ṣé wọn pé ní ìsìn báyìí àwọn project kan bẹ tó ń ṣe tó ṣe wípé wọn á sọ fún ọ pé materials wọn ò ní báyà wọn ni kò synthesize materials ó rí láì lórí materials ni but wọn ó ṣòfin against plagiarism wọn kàdà pé o ò gbọdọ̀ copy iṣẹ́ tẹ́lómi ti ṣe tàbí jẹ́ wọ́n lè fún ọ láyé lẹ́ o lè lo àwọn tools kan tó fi ṣe wọ́n lè fún ọ láwọn àyè pé èyí tó bá ní expertise ń bẹ̀ ẹlòmí bọ̀ síbi pínlẹ̀ síbẹ̀ èyí ṣiṣẹ́ tọ́nisì wọ́n fẹ́ bọ́ run statistical analysis ẹ̀ tó inú nǹkan tí èsì kọ́ ọ iṣẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ tẹ́sì àbí wọ́n fàyè lẹ̀ fún ọ pé tó bá fẹ́ kọ writing náà nǹkan ò nídìí àwọn tools kan tó lè lò gbogbo ìtàn bá la tí kò bá ti ṣe express òfin against wípé bọ́yá ìwọ ló gbọdọ̀ kọ́ tí kíkọ òsì láàrín nǹkan tó fẹ́ tẹ́sì ẹgbọ́n mi yé sọ pé nǹkan kan fẹ́ tẹ́sì pé kó o lè defend nǹkan no problem. Sàn pé ní ìsìn tẹ́wàá gbọ́rú argument ń lọ ń pààrọ̀ Chad GDP tánzán náà nísìn ara issue náà nù pé ah wọ́n fẹ́ pé ìwọ ló ṣe ẹ́ sọ pé ní ìsìn bá aláwọ̀ pé o bá lè lò kò sẹ́ni nǹkan tó wà áfà rẹ̀ bọ́ tó pé nǹkan tán fẹ́ tẹ́sì gangan lẹ́lu mí ń bá a ṣe ẹ́ tó fi ti tako then a lò tako bọ́ tó pé tó bá kàn wà áfà ni pé tọ̀ gbogbo ẹni tó kò lè kọ́ àwọn ò wà áfà ẹ̀ because ní ìsẹ́tì ẹ̀ bá kọ pépà project náà kan wà á knowledge gbogbo àwọn èèyàn tó assist ẹ̀ náà bẹ́ẹ̀ I thank so so so Mr. so so so for helping me with things mo care about but in rògbẹ́ yẹn kan kọ pé I thank so so so for writing the things for me ah wọ́n bá ti pé lẹ́yìn wọ́n ti pé tọ́ de kí ló wá fẹ́ defend hmm? bọ̀ tó bá ti pé wọn ò bá kẹ́ ń pa rẹ̀ pé kò kàn defend ẹ̀ náà bá ní tọ̀ tí òfin wọn ò tako ọtún fún wọn bá ti tako because ara nǹkan tó máa fẹ́ test náà ni kí báwo lẹ́yìn ṣe lè kọ scientific paper kìnìkan kìnìkan kìnìkan hmm? wọ́n láwọn àlẹ́.